لله حرم الغناء مع المعاد في يدك الزلاج والعذاب يقول سبحانه ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مقيم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما قال على آل إبراهيم إنك حميد مجيد عباد الله اتقوا الله تبارك وتعالى ورابطوا في السر والعلن يقول الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أيها الأمارة اللهم سبحانه وتعالى قل يوريك قديرا فإذا ما يريد تريد الله كثيرا nítorí ìnilọ́nà ti bẹ́ẹ̀ àti ìyàtọ̀ wà bẹ́ẹ̀. ọlọ́mọba sọ̀hánà tó wọ́n dàrẹ́ nípa sùlùmán ọlọ́mọba náà wọ́n yàn máa ń ṣe ṣẹ́rí ìdáàbòbò ṣáyé. ẹni tí ó máa lọ ọ̀rọ̀ lọ́jà títí eré ìtumọ̀ sí àwọn olùmọ̀ ọmọ pàtàkì ọ̀tún ọdún náà ní ẹnìyà ọ̀hún náà sí orin àti àwọn irin sí orin. ìfẹ́ tó yẹ kí ní ọ̀rọ̀ ara kìíní láti lè ní ní lọ́nà tó olùjọ́ náà lọ́wọ́ ọba sùpáàlù bẹ̀rẹ̀ rẹ̀ ní ìdí òsínmọ́tò àwa fún ní awẹ́wà ọlọ́run ti bẹ̀rù ẹ̀yọ́ ló sọ̀rọ̀ ọ̀la ẹ̀ bí tó ló wà ní máa wù irin sí orí àmọ́ ń gbé lórí orí mẹ́ta ara kí ló fà onígbà ọ̀fẹ́ sí orin kan eléyìí tó ti fà kọ́ láwùjọ wa ní ti táwọn èèyàn kọ́ láwùjọ ń bì àti kó ní àwọn ẹni tí orin nínú ẹ̀yọ́ ló sọ̀rọ̀ ọ̀la tó ti jáde pé wọ́n ń pè ní àdìgì náà níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìtumọ̀ rẹ̀ náà lọ́rọ̀ fún ọ̀hún sáwọ̀ ìmáa tó kéde wọ́n pè ní àdìgì náà wọ̀tàrànù kéèyàn máa dúró ọ̀hún ni wọ́n pè ní àlìkínà wọ́n ti gbé onílẹ̀ rẹ̀ ti di ìgbóhùn sókè yìí tí wọ́n máa fi kọrin ìdí ìfẹ́ tó ṣe pé wọ́n á máa kọ́ tí wọ́n máa ń sẹ́yìn àjò kódà àkọọ́lẹ̀ rinlẹ̀ nínú hadith Anas bin Malik radiyallahu ta'ala anhu wọ́n ti tẹ̀lé àlejò sallallahu alaihi wasallam ó ní ẹ̀sìn káàdì ọ̀hún náà ní ẹni tó ní ohun tó wọ̀ rẹ̀ da wọ́n gbórúkọ ẹni yẹn ní alìjọ́sà ohun rẹ̀ da mọ̀ ẹni ọ̀hún ní máa ń kọ orin tó ti pé yọ́ máa gbé ohun sókè síra tó ní bá dẹ̀ ti gbọ́ ohun yìí yóò rìn ìrìn àríyá kí wọ́n ta ní tètè dáadáa ànábi sọ́kọ̀ bá sọ́kọ̀ wá sọ fún ẹ̀dá obìnrin láti kẹta yìí ìgbèrú wọ́n ti tẹ̀ka yá alìjọ́sà ìrẹ àjàgà pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ o níbi ìgbóhùnsókè kan ni èbí wọn mọ̀ pé kíra tó ní bá ti sọ yóò sáré àtàkàjúdé ni torí bẹ́ẹ̀ wọn là tẹsítẹrì kọwà àríyé o márùn àwọn kíláàsì o márùn àwọn ìgò àbáwọ akọta àdá rọbì ọmọwọ ọtún àlàlà wọn ni wọn sáà níbi sọlọ ẹ sọlá ń balẹ̀ wọn pẹ̀lú òògùn àwọn sọ́lẹ̀ sínú àwọn obìnrin ẹ̀yẹ ń sìn ọ̀nà ọ̀gá yóò máa yọ wáyé pé orin tí ọ̀gá sì ní àwọn ẹni sẹ́yìn tí tó ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìjẹta lè sọ wọ́lẹ̀ sọ́ni nínú òfin ẹ̀sìn. kódà ọkọ̀ rọ̀jì ọlọ́run sẹ́lá òun ti ní sọ wípé ẹ̀sìn náà ní ìdájọ́ rọ̀ ọ̀sìn. ìgbésẹ̀ rí orin ìgbóhùn sókè máa wí orin ọwọ́ àtúnpèsè tẹ́tọ́ fẹ́ kù kẹgbẹ́dọ̀ yìí ìwé náà ni èyí tó ti bá àwọn ẹ̀kọ́ ti jihad tí wọ́n máa rí tí ò ní rin sí onínú àti ìwé náà tún ni èyí tó ti máa máa kọ láti fi ara ọmọ rẹ̀ kalẹ̀ nígbà tó ti ọmọ rẹ̀ lórí ìtẹ̀ ẹ̀yẹ wíṣọ ọlọ́run wa gbogbo olùyẹ̀wò tá a bá fi gbọ́ pé àárọ̀ ni àbáyọ inú àwọn olùmọ̀lọ́pọ̀ ti fi àárọ̀ mu ni káyà mọ̀ yìí fi irúfẹ́ orin yẹn lè mọ́ kọjá sí pé àlá tó tọ̀rọ̀ àwọn irinṣẹ́ orin pẹ́pẹ́ àdìgbòtì ẹ̀dá tí bí orin yẹn kẹ́kẹ́ bó dúró tẹ̀lé láwùjọ wa àdìgbòtì tí bí orin yẹn ọwọ́ láti ọ̀dọ́ obìnrin àjìnàbí tí ń kọ níwájú àwọn ọkùnrin ẹ̀rí tó rẹ̀ tẹ̀lé láwùjọ wa àdìgbòtì tí bí orin yẹn ọwọ́ láti ọ̀dọ́ ọkùnrin àjìnàbí tó fún ẹ̀ lọ ọ níwájú àwọn obìnrin ẹ̀rí pé lẹ́yìn náà tẹ̀lé láwùjọ wa àdìgbòtì tí bí orin yẹn tẹ ọwọ́ abẹ́ ìwọ tó ń pè ní sọ̀rọ̀ yẹ́ ọ̀hún ni kéèyàn máa fi wọ́tà hàtùn kéèyàn máa ṣe bí obìnrin kọ́ máa ṣe bí obìnrin kọ́ máa ń rìnrà wọ́tà kẹ́tù àti kọ́ máa rọra kọ́ máa rọra ilé ìtura ti fi ní àárọ̀ àti kọ́ lè jáde wà tó yẹn ìwọ tó lè jáde pé àárọ̀ nínú àwọn jáde yẹn àti ọ̀ ẹ̀yẹ orúkọ ọlọ́wọ́ wa ajásíkí orin tọ́ba ẹgbẹ́ ìgbóhùn sókè lásán ní ìṣẹ́ tí ó lẹ́tọ̀ọ́ sí pẹ̀lú àwọn ọba jẹun lábẹ́ máa kàkó wa yìí wọ́n kò lè fẹ́ rí májẹun yẹn lẹ́wùjọ wa alákọ̀ọ́kọ́ ní wọn májẹun òun náà ní alùpùpù mi aláàtìlá alórí tí ọba fi kẹ́tọ̀ ọ̀gbọ́dọ̀ sí instrument irinṣẹ́ orin jìtá ti alórí àbí ẹ̀ẹ́dẹ̀gẹ̀rẹ̀ ni agogo ni àgùbà ni gbogbo àwọn kan máa ń lò yẹ ní nínú. ìyẹn máa fi àti nínú hadith àbí mọ́lẹ̀ ìlà àṣàrí rọ́ọ̀dì ndị tẹ̀lé wọn náà lẹ́nu tọ́lọ́ lọ́wọ́ pé àníyàn padà wá àwọn náà. àwọn máa padà wá tó na àgbèrè máa wọlùkábọ̀ àti ọtí wọ́n máa àbè àti àwọn irinṣẹ́ orin. Àtàkùn ìṣòro bá ìṣọ́lá ló sọ ní ìfú ayé pé àmì àtàràkùn sọ àmì aburú bẹ́ẹ̀ ni. Àánú ẹ̀ sábà yí báyìí ò àfikọ́ fẹ́ mú àwọn ẹni ní burú lórí. Ìgbòho bá ń jẹta ọ̀rọ̀ tí wọ́n nínú súnmẹ́tò tí wọ́n náà látọ̀dá fún àmì ìmọ̀lẹ̀ ìlà ṣáàrì. Wọ́n láti ní sọ́lọ́ láti lágbàgbé àwọn èèyàn tí wọ́n dẹ̀ tí wọ́n bá wá kó sí wọ́n máa wá pín ilé ikọ̀ sí ilé ikọ̀ ọdún wọ́n lè pín lọ́pọ̀ ẹ̀yìn wọ́n lè pín níjẹ̀bí wọ́n lè pín ní oríṣiríṣi oríṣi orúkọ tí wọ́n bá wù ká a èmi kí ni yìí ń ṣètọ́jú ara rẹ̀ wọ́n ní pín ilé ikọ̀ ọdún. àníbi sọlọ́ àtàlájọ́ tẹ̀sí máa tẹ̀lé káàdùn ọmọ ìṣe wá sí wáyé àti òsì máa wáyé ó sì wáyé àwọn ẹbí dáwí tí wọ́n bá mú ọ sí ìgbà ìjọ ìyàwó dọ́gba ara ọkọ̀ òṣèlú ìlú máa wọlé wọ́n máa sọ àwọn ẹ̀jẹ̀ tí wọ́n mọ́ wọn wọ́n máa ta sí wọn létí wọ́n máa ta sí wọn létí wọ́n ní wọ́n kọ́ dé yà wọ́n lù fún àwọn obìnrin tó ń lórí kọ wọ́n ní wọ́n máa kọrin wọ́n máa kọrin fún wọn àdébí sọ̀rọ̀ wọn máa lù lọ onídùúrú bẹ́ẹ̀ tẹ̀lẹ̀ yẹn bá ti tẹ̀lẹ̀ yẹ kí mo mọ omi kí mo lọrùn máa fi lè rí àwọn èèyàn tó bá tún ti bẹ́ẹ̀ yí àwòrán àwọn èèyàn padà á máa rẹni tó ṣe pé yóò fojú jọ̀kọ́ yóò dàbí ẹlẹ́dẹ̀ tí kò tẹ̀lé bá tó tẹ̀lé. ẹ̀dá olùkọ́ ni wọ́n kọ́ láwùjọ tí òkèrè sẹ́nu láwùjọ wa báyìí. má jẹ́ kó kí tí wọ́n sọ fún orí lẹ́sọ̀ọ́ tí wọ́n sọ fún èyí dá ní wọ́n kọ́ fún àtẹ́jú tuntun fún ọmọ àlùfẹ́lá nígbà tó ní àjò òun ní kí orin dáwé ọ̀gbọ́dọ̀ lọ́kùnrin wọn àti lóbìnrin wọn nínú àwọn pé kí wọ́n máa ń kọrin lọ́kùnrin àti lóbìnrin náà wọn kò kí àwọn ẹ̀rọ àwọn kò kí lọ́wọ́ àláwùjọ ń bì ọ̀gbà alúgbòkó lọ́lọ́rùkọ oríṣiríṣi àníbi láti máa polówó wọn. àlejò sọ̀rọ̀ ẹ̀sẹ̀ láti ẹ̀kọ́ hadith abdullahi ibn umar رضي الله تعالى عنهما ولمن تشبه بقوم أولهم tọ́bí tí lọ táwọn kò kí báyìí ẹjọ́ bá bá ara jọ ìjọ kan wọn ẹ̀ ti dára wọn ni ẹ̀ wọn ni wọn wá ní wọn kọ́ ó lè dórí àwọn ẹni tó wọ́n parí pé orí Islam làwọn ọmọ ọdún ẹ dákun tó ọ̀pọ̀ orí bẹ́ẹ̀ ṣé wọn ò jó ṣé wọn ò bóbi lẹ́yìn báwọn òkì náà ṣe ń ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làwọn náà ti ṣe àjọ ti ṣe àwọn náà ti ṣe òkì nìyẹn lóbi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àdìpọ̀ ló ń sọ pé kọ̀tẹ́ẹ̀tì tí ó máa ti ṣe orin tí ó máa kọrin èmi náà lè fún àtàwọn òkì àwọn tá a nílò wọn jẹ́ májèmú kẹta tó ti bẹ̀rẹ̀ rí bí orin tó ń sọ lẹ́rù òun náà ni pé ẹlẹ yóò ti rọ níta kọ́mọ̀jà ti pẹ́ ni bí ọmọ àgbọ̀ mi yóò jẹ́ ọ̀pọ̀ níbi tí òun tọ́kọ̀ rẹ̀ yẹ láti fi nú ẹ̀sìn yóò máa fi àlọ́ pàálí. ọlọ́run bá subhanahu wa ta'ala ojú oyé wa nínú wà sí àwọn ẹni tó ṣe bẹ́ẹ̀ ọlọ́run ní afàmì àyàdàlì hàní ti ká ìjàdó. sédi ọ̀rọ̀ yìí kọ̀yẹ́kẹ́ láti mọ́ bẹ́ẹ̀ wọ́n tẹ́lẹ̀ àbí tẹ ń jọ yín lójú ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ ilẹ̀ fún jọ lójú bẹ́ẹ̀ wọ́n ti hàkú ẹ wá rẹ́ẹ̀rì wọ́n láti kúrú ẹ̀ máa kúrú wọ́n á tún tàbí lóò ẹ wá kọrin ìyẹn ti pé ọ̀yẹ̀kẹ́ rẹ́ẹ̀rì ọ̀yẹ̀kẹ́ sunkún kọ́lọ́ọ̀ nílẹ̀ láti gbọ́rọ̀ ọlọ́ọ̀ ṣùgbọ́n dípò orí ọ̀rin ilẹ̀ ń kọ́ ìyẹn ti pé ìfẹ́ bá àìsàmọ́n nínú lọ́gà ti hẹ́bìyàwó nínú èdè àwọn hẹ́bìyàwó ìtumọ̀ rẹ̀ náà ní àlùkìnà lóbi jáde pé orí yìí aṣọ inú ìjọba fi lẹ́kọ̀ọ́ ní iye ọgọ́dọ̀ pọ̀ nínú máa kọrin yẹn òun ló ti wá mẹ́gbàá sí mọ́ mùsùlùmí رحمه الله ثم بقى من حديث أبي هريرة رضي الله تعالى عنه وأرضاه wọ́n ti sọ lọ́wọ́ sọ̀rọ̀ lọ́wọ́ àtàlà ó fi ń sọ nípa ìsinsin ẹ̀ tó ti pé kọ̀ọ̀kan tó rí lọ kódà kó jẹ́ èyí tí wọ́n pè ní aṣẹ́ẹ̀rù wọ́n pè kan ní aṣẹ́ẹ̀rù nígbà tá a ti sọ̀rọ̀ wọ́n pè kan ní àlìkínà àlìkínà ẹ̀dá sọ́kùn náà ni máa tóhùn sókè àti kí èèyàn máa tóhùn irú èyí tá ni wọ́n ń ṣe fúnra fún mi tóra ó fi yá yẹn tí ò nílò ló ẹ wá ní èyí tí wọ́n pè ní aṣẹ́ẹ̀rù tó ìgbé ní láwọn alámi kọ́ òun dàbí orin ewì ṣùgbọ́n àlàyé tiẹ̀ òun náà ni ọ̀rọ̀ tó fi pé wọ́n mú ọ wọ́n fi padẹ́ pẹ̀lú lẹ́tà kan náà kódà kó wù kẹ́ ṣe rí yẹn ká tẹ̀lé àwọn ẹni tó ń kọ́ lókè wù yẹn lójú ayé àtẹ̀lé sọ̀rọ̀ àtẹ̀lé bí àwọn àtàlẹ́ ìlúdàbí bí àtẹ̀lé ìfúnnọ̀rọ̀ wá há. èèyàn gbọ́dọ̀ kọ́ níbi irúfẹ́ orin bẹ́ẹ̀. bí yẹn kẹ́ tó ṣe rí yẹn kò ní lùdú kò ní kẹ́kẹ́ tó èèyàn gbọ́dọ̀ kọ́ ní irúfẹ́ orin bẹ́ẹ̀. wọ́n ní rẹ̀ ní ọ̀rọ̀ sátẹ̀lé sọ̀rọ̀ àtẹ̀lé kíkùn ẹ̀nìmọ̀ kan ikú kẹ́kẹ́kẹ́ fún ìlú ọ̀yún. Hátà yorí ẹ̀wù, débi bí ó dẹ̀ máa fi àwọn ẹ̀fẹ́ ẹ̀rí bọ́yún tó sún ní ikùn omi ní ẹ̀rí. Ó tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ sí ẹ̀fẹ́ irun fẹ́ orin ni ó kún ìkún rẹ̀ lọ. Ẹ má orin bá sọ yòówó òtún nílùú nú wọ́n fi lẹ́tà kan parí rẹ̀ onídjónú onídjónú èyàn tó gbọdọ̀ kọ́ bẹ́ẹ̀ gan. ayélujára dada ẹ̀yẹ olùsọ ọlọ́ọ̀ba òun lọ́fà nígbà tí a bá wọn mọ̀tò náà tàbí rọ̀bìbọ̀ ọ̀lọ́ nígbà tí ó fún ẹni tí ọba kọ́mọ rẹ̀ lẹ́kọ̀ọ́ ó sọ fún ẹni tí ó ti ọmọ ẹlẹ́kọ̀ọ́ wípé kó jáde pé àkọ́kọ́ òun lọ́kọ̀ọ́kọ́ kọ́ ọmọ òun òun ni pé kọ́ ọkọ lẹ́kọ̀ọ́ pé ó jìnà sí àdìmẹ́lẹ́ àwọn kéré orin èyí tó ibi bẹ̀rẹ̀ rẹ̀ wá látọ̀dọ̀ ṣẹ̀tọ́ ìparí rẹ̀ tẹ̀lé sọ́kùtù rahman ìbínú ọlọ́ọ̀bà àjọkẹ́ ayé ni. ó mọ̀ ọ́n náà kàn án lójú ọ̀lọ́ ó ní torí kó dé sí gbọ̀ọ̀mì látọ̀dọ̀ àwọn tó ti gbẹ́ mi tẹ̀sán àwọn olùmọ̀ wípé tẹ̀rí ohun ìlú jùjú gbogbo àwọn nǹkan tí wọ́n fi ń kọrin kẹ̀kẹ́rẹ́ àti máa gbọ́ àwọn orin jáde pé àwọn bẹ̀rẹ̀ sí kó orin sẹ́yẹ bóde àtọ̀kùn tí wọ́n pè bẹ́ẹ̀ yẹ kó tó lè fa ọ̀rẹ́ kọ́ni ẹ máa ń jẹ́ kí sọ̀bẹ̀ tìlú kù lẹ́bi kì í jẹ́ kí èèyàn dúró dọ́gba nínú ẹ̀sìn gẹ́gẹ́ bó ti já títí àyàwọ̀sù títí máa ń wù nígbà tó bá rí omi akólùkọ́ lè máa ra títí tó lọ àyẹ̀wò lẹ́tọ́ àlùfáà lè fi mọ̀ṣáàtúnṣe àwọn ọmọ ẹ̀yọ́ tẹ̀síwò ọ̀tún ilé ní الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين وبعد فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبع هداه إلى يوم الدين أما بعد فاتقوا الله عباد الله واتركوا صوت الشيطان وقولوا قرآن الرحمن يرحمكم الله ẹ̀yẹ́wò ní ọlọ́run wa inú má jẹ́ kó tó ní omi lẹ́tọ̀ tá a sì lè rí inú orin kó kọ́ láwùjọ wa òun ní kí ẹ̀sìn náà yẹ kó lẹ́mi ní wàhálà sí i àbí gbọ̀gbọ̀dọ̀ wá látọ̀dọ̀ àpò látọ̀dọ̀ obìnrin tí wá fi orin gbáwájú àwọn ọkùnrin tí ì sọ́kọ̀ ẹ̀ yóò fi gbáwájú wọn lọ kílọ́fà nítorí pé tí wọ́n jẹ́ ìtọ́lọ́ pa àtọkùnrin àtọkùnrin látẹ̀rẹ̀ ìrú bẹ́fẹ̀ obìnrin ò lè pèrú tí ó bá ti àdájá lẹ̀ obìnrin ò lè pèrú. síbẹ̀ ní odò wa kó di máa kọ ni àbí yọ máa gbé ní tí wéyí táwọn ọ̀daràn ń ṣe láwùjọ ń fi ẹ̀rí obìnrin ò lè pèrú àwa náà bẹ́ẹ̀ obìnrin ọ̀dẹ̀ ti lè sílé mọ́mù fáwọn èèyàn káwọn alágbájá ta ń lè mọ́ fún ìwọ́n lóbìnrin ni àá ilé ìdílé ó lè obìnrin yẹn ti lè mọ́ fún báwọn èèyàn. bàtà kódà ó wà nínú ṣẹ̀ríà pé lóbìnrin bá rí nǹkan tó ti fọ́ sí lójijì nígbà tí ń kírun lọ́wọ́ ẹ̀yìn ọwọ́ ni ó tún fi lura wọn nítorí àtẹ̀síìn èyí tó ti fọ́ ọkùnrin máa ti ẹ̀yìn ọdún tí ọlọ́run ọba nínú owó ni wọ́n tó ń kọ́ fún wò ní lóbi ìlú kò sí ìdí wò lóbi. tí ìbá ikú ti lọ́fẹ̀ẹ́ ti bọ́ tàbí lọ makrofóònù kọ́fẹ̀rẹ̀ sí ní wíwọ́n rẹ̀ wọ́n rẹ̀ àwọn ọkùnrin táwọn ní òsínlá káyé tó tó lẹ́yìn rẹ̀ wọ́n làwọn obìnrin ni wọ́n lè má dùn lùkú. àdébẹ̀tẹ̀ ti ẹ̀kọ́ ọkùnrin náà lòun ní ọkọ̀ ọ̀tà làwọn obìnrin wa tó sẹ́yìn rẹ̀ ni wọ́n máa rẹ́mú ni wọ́n máa fi rùn jégéjégé ẹ̀rì pé ẹlọ́pọ̀ jù láwùjọ ẹ̀rì nínú kẹtó fi dí àtiwá fi dí àtijẹ́ ọgbọ́dọ̀ wá lọ́dọ̀ wọ́n lè fi sọ́lá ọ̀sán lọ́wọ́ àlùsọ́lá ní àníyàn ọ̀sẹ̀lẹ̀ títọ̀ yóò káàkiri ilẹ̀ ọmọ àrẹ àwọn èèyàn lóbi ẹbí gbogbo àwọn aburú ti ń tẹ̀lé àtọ́fà wa kọ́ akẹ̀sẹ̀ ti China àtẹ̀wọ́ bẹ́ẹ̀ ní jẹjọ ni ẹ̀yin náà kọ́ ní gbogbo orílẹ̀-èdè ayé ti tọ́ tí ń ọ̀dà rẹ̀ tí wọ́n lò gbójú sí aláàjù ilẹ̀ China ọba dẹ́dà wa dé ní ìdáwà gbòòrò aláàbọ̀ China ẹ̀rí àdébí sọ̀rọ̀ mọ́ àlè òṣèlú ó ní yọ padà fẹlẹ̀ sí àlè ọmọ yìí ká fún ilẹ̀ rírì wọ̀kọ́ fún àti ìtúní jùkújù ìkẹta pọ̀mọ́ fún àti ìyá òní yẹn padà. ìgbà tí ìyẹn náà lọ́jà bí ọ̀pọ̀ yìí tóun lọ́jà bí nàìjí tóun lè lọ́jà bí ẹlẹ́lẹ́ ìtẹ̀lẹ́ bí ọmọ àtẹlẹ́ àdébí sọ̀rọ̀ mọ́ àtẹlẹ́ ni wọ́n yọ ọ́ fà yẹn ìdá ìṣẹ́rí pẹ̀lú táwọn èèyàn bá ti mú ọtí wọ́n sáfàdù ìpọ̀ iná tó jẹ́ kẹ̀kẹ́ tí máa ń bà nínú jẹ́ tòkè sẹ́yìn nìyẹn kí wọ́n á burú kó lágbára ju lórí nìyẹn ẹni tí ẹ bá fẹ́ fẹ́rẹ̀ kẹ́jì kẹ́tù gbogbooro lókè wá sẹ́yìn ọgbọ́n ni ọ̀rọ̀ wọn ni. tọ́ba ọkùnrin láti sáájú tí mo ti ẹlẹ́mu tó fi di ọjà alá gbogbo ní ọba tí lórí ọ̀kadà ìjú mẹ́rin lọ láti ọjà wọn wọ́n lè wà pẹ́ láàrin wákàtí méjì wò ní ìjà náà bí wọ́n ti kó kẹlọ bẹ́ẹ̀ wọ́n kó níbi àwọn yẹn ti fún ẹ̀ kẹ́tíkà. ẹ àdéhùn wa ṣe àwọn àdókè ìlà abalẹ̀ àgbọ̀rù oníyìírí òtẹ́wọ̀ àfihàn òkú pẹ̀lú àtọwọ́fà. adébí sọ́kọ́ ọ̀hún àlùfẹ́lá wọ́n ti àwọn máa fi mú sí wọ́n ti káfà lù pàìnà. tó ti tí wọ́n lọ sí sáwọn òṣèlú lọ́yẹ̀ lára àgbọ̀rin wọ́n lọ́rọ̀ wọ́n gbé burúkú wọn gbé bóde wọ́n bẹ̀rẹ̀ sí ìlú wọn wá sí. lóye pé kí irun tí wọ́n rí mọ́tàkì ńlọ́lọ́run padà tún dé sáà náà lókè ìgbé yìí nígbà àwọn tèlè irun tí wọ́n tàkì òun ilé ijó ilé ọtí ilé òkòkòrò nítorí pé ẹni náà ní ọ̀yà ilé bàjẹ́ ilé ọ̀bà ni àwọn ayọ̀kọ́rọ́ ẹwà tí ọ̀dà ti lò dáadáa tẹ́lẹ̀ ọ̀hún adigun lọ́wọ́ ẹgbẹ́ ọ̀gbẹ́ ọ̀hún lórí dájú pé tó bá ti di pé gbogbo àwọn àdáwò yẹn ń tẹ̀lẹ̀ ìyàdí ọ̀tẹ̀lẹ̀ náà ni. káfọ́n ìyá máa rí àwọn èèyàn wọ́n káfọ́n ní ó ní kọ́ lọ́wọ́ máa ju wọ́n jù wọ́n mọ́tòfọ́n ọlọ́wọ́ ti máa jí àbò rẹ̀ wọ́n padà tó ń mẹ́ta yẹn bá ti ń wọ́n bá ti mú sí tó ń ké sáwọn òbí bí wọ́n máa dá ní. wọ́n lọ́ra kò fi fáàlì tó wá di ilé wọn gbé ìlú wọn gbé bóde ẹlẹ́ẹ̀ta náà yẹ fún ọlọ́run wa májèmú dálé tábìlì ọkùnrin ọ̀lẹ́tọ̀ òun náà ti fi aláyẹ fún nàfìlì kẹlẹ́rì ọgbọ́dọ̀ ti ti ọ̀rọ̀ tá a fẹ́ fi kalẹ̀ lórí yẹn àyìnbí kọ́ọ̀tù pààtì àti ọ̀sẹ̀ tó burú tí ìyẹn dẹ̀ pọ̀ ẹ ọ̀sẹ̀ kẹfọ́ ní jòlí ọba ní ìyá o àwọn kẹ bá pé òhó wọ́n kòrò wọ́n gbẹ̀yọ̀ ẹ bàbá kẹrin ẹ̀yọ́ nínú orin ebi ò ní tàbí jẹ́ èyàn ọgbọ́dọ̀ tí àjẹ́ dáa kú nínú orin yẹn àwọn àti ọ̀rọ̀ bàjẹ́ ẹ dákun kọ́ rí ọwọ́ ọ̀tá àti kàtẹ́sì ọ̀tá tí ọ̀bá sọ̀rọ̀ bàjẹ́ asọ̀rọ̀ ìrẹ́lú asọ̀rọ̀ bí burú àti ẹ̀rí obìnrin yóò sọ lọ́wọ́ àtọ̀ tó má jẹun náà lè rí kí sọ lórí ẹ wọ́n pẹ̀lú ẹni ọ̀gá yẹ bí tuma àgbo yìí. ó ní sọ láwọn láàárọ̀ ọjọ́ sí òun ọlọ́wọ́ ó ní àwọn ọmọ kan wà wọ́n bẹ̀rẹ̀ sí ní ìlú ìlú tọ́pẹ̀ wọ́n pè obìnrin láàrin ara wọn tí wọ́n bá ń wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ rere pa àwọn ẹni tí wọ́n pa nínú àwọn bàbá wọn ti di ogun bádàrí níbi ike obìnrin kan láàrin wọn láwọn ọmọ kékeré òun bá sọ pé wọ́n fi iná ẹlẹ́bí yóò yí àìlẹ́mọ̀ máa fi gọ́dẹ̀ èsì bẹ láàrin wa àlẹ́bí tọmọ ojú ọ̀tẹ̀lẹ̀ lọ́la lọ́sàn òṣìṣẹ́ ọlọ́run ló ń bọ̀ tó dé agbọ́dún bẹ́ẹ̀ ní láti rà yìí kú ní ìhà kẹ́dà ẹ̀rí pé aláìmọ̀kẹ́mọ̀kẹ́ làwọn ẹni tí wọ́n sàn lẹ́bi jọlọ wò. ẹ wo ń tọ́lọ láǹkọ̀ láǹkọ̀ lójú ayé ẹ̀ ẹ̀yọ́ sọ pé wọ́n fi iná ẹ̀rẹ́ bí yóò yẹ àìlẹ̀mú wọ́n fi ìkọ́jú. ìfẹ́ láàrin wa àlẹ́bí kan tó ń kọ́ ọmọ tó máa wáyé lọ́la ìjọba ló ti kó fi lóde rẹ̀ má gbúdọ̀ ilé ìmọ̀ ó lè máa sọ ìtọ́ sọ ẹ̀yin tí ẹ̀ ní sè nǹkan tó ṣe yín pé ẹ̀ ti jẹ̀bi ẹ̀gbọ̀mọ́ láéláé ẹ̀rí ẹ̀yin ọdún ti ọlọ́wọ́ wa. ọ̀rọ̀ bí burú yìí kódà bá gbé kalẹ̀ pẹ̀lú ìtí wọ́n pè ní aṣẹ́yìnrù èyí ọ̀rọ̀ èyí tó ti pé wọ́n mọ̀ wọ́n fi lẹ́tà kan náà parí ẹ̀ wọ́n pè yẹn ní rì kódà kó bá ní instrumenti nínú bí yẹn bá gbé ọ̀rọ̀ bí burú ń òun náà ti kó sábẹ́ yìí rárá bí tí wù lọ́wọ́ kẹta náà jọ ni. ẹ̀rí adébí sọ̀rọ̀ lọ́wọ́ alọ́sọ́lá níbi orin tí hasan tó fi tẹ́sí padà rọ̀jò lọ́sọ̀lá fáwọn ọ̀sẹ̀ bọ̀ nígbà tí wọ́n kó òjijì ọlọ́run wọn kó islam hasan wá tẹ́sí padà. ìgbà tó fi bọ́rọ̀ rẹ̀ òjijì ọlọ́run sọ wípé ìnáwó làkàtúrọ̀ bíi èmi rọ́ṣì fi dábẹ̀. torí orin tí hasan ń pa yẹn yọ yàrá tọ̀ wọ́n lára tẹ́kùtẹ́kù tó bí nǹkan ẹ̀já ṣe kóṣù dábà yẹn lọ. tóró rí ni èyí tó yẹ kí wọ́n bá mọ̀ yẹn nípa ọ̀rọ̀ náà ni tọ́rọ̀ bá da ọ̀rọ̀ da bẹ́ẹ̀ ni èèyàn gbàdá da tọ́rọ̀ bá burú tọ́rọ̀ bá burú ọ̀rọ̀ burú náà ni èèyàn gbẹ̀dẹ̀. ó kè fẹ́ kó tó yẹ ibi tó ti fi àǹfi lẹ́tà kẹfà ní ẹ̀ náà tọ́rọ̀ burú bẹ́ẹ̀ ti wọ ọ̀rọ̀ àlùfáà ṣáà ìtọ́kùtọ̀ bí ọ̀rọ̀ yóò wọ ọkùnrin àtúnfẹ́rí bí ọ̀rọ̀ ẹ̀kọ́ bí àkídà kákídà bí kéèyàn máa yin ẹni tí ọ̀rẹ́ kó ní ọmọ ìlú wọ òun náà ti di àrà ọmọnìyàn. ẹ̀rìn jẹ́ ta lè má ṣe má jẹ́ kó ìjà lè rí sí orin lọ́kọ́ láwùjọ afẹ́ta ta lè rí. orin mo ní orí lákìdá ní mo ní òní ní sọ̀kúsọ̀ lù. bákan náà ẹlẹ́ẹ̀kẹfà tó má jẹ́ kó yìí òun ni bí allah yẹ ẹni tí Téèyàn sọ fáyẹ̀ mọ́ àwọn tí ń kọrin ní àwùjọ wa ń bí. Ó dàbí pé gbogbo àwọn olówó àwọn ni wọ́n máa ń lẹ́wọ́. La ilaha illallah. Wọ́n lè gbé wá ń bilẹ̀ ọ̀fẹ́ lómi ìbò tó ní pé ọ̀wà. Tọ́ba tù á yóò ṣe ha ha kókò yóò jò láàrin wákàwà. Ó ti kó gbogbo irinṣẹ́ rẹ̀ lẹ́yìn lọ padà ní. Wọ́n ti lè gbogbo ní one million. La ilaha illallah. Tí wọ́n mọ̀ ní sẹ́wọ̀n, wọ́n mọ̀ ní sẹ́wọ̀n lójú wọn téèyàn ti di nínú àmà mọ́ ẹ̀ àyíṣà táwọn ti mọ ọ̀gbẹ̀rẹ̀ àìsà wọn ni ọ̀dọ́ tuntun sí ẹ̀ ọwọ́ wọlé bá mi jọ àwọn ọmọ fẹ́ẹ̀ kí ló tẹ̀lé méjì kẹ́lẹ́ wà lọ́dọ̀ mi nínú àwọn ọmọdé ẹ̀mọ̀tọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní kọrin ilé wọn ọrin tó ń kọ yẹn ó ti ti pẹ̀lú ọ̀rọ̀ tí àwọn àǹtọ́rù ń kọ yẹ́wò mọ̀ bọ̀ á lọ́dọ̀ ogun kẹtùwájà àyíṣà ọ̀dẹ̀ ọlọ́gbẹ̀rẹ̀ àìsà gbọ́dọ̀ òdà fẹ́ ló ń bẹ̀ ó ní wọ̀ lẹ́kìtẹ̀ẹ́ta ìmọ̀ mẹ́tìlẹ́yẹtẹ́ ìlì wọ́n ti bẹ̀rẹ̀ àwọn obìnrin méjèèjì tí wọ́n kọ yẹn fún èso tó ní o níbẹ̀ làwọn ọ̀daràn bá ti wọlé o wọ́n lè àìsàn kẹ́ẹ̀dì ní àwọn ẹni jẹ́ wọ́n akọrin fún mi táwọn anílé ìdáwójọ ká lọ ké àwọn olórí wọn akọrin fún wa ó ti wọ èsì olórí wọn ògbórin mọ́ wọn o àbátò ti ti sọ ọjọ́ náà sọ́dá ọwọ́ ni àhà àgbàzà àmì ṣe ìtọ́ ìbẹ́ ìsìn rọ̀ àwọn irinṣẹ́ẹ̀sì nílé òṣìṣẹ́ ọlọ́run òṣìṣẹ́ ọlọ́run fi díẹ̀ múlẹ̀ pé irinṣẹ́ẹ̀sì ni àtà akọ́bàdé ní súnmẹ́sì nínú irinṣẹ́ẹ̀sì ni ẹ̀rí ó fi ní òṣìṣẹ́ ọlọ́run fẹ̀ fi rin lẹ́lẹ́ wọ́n ní ọrin ẹ̀sẹ̀ ní ọmọ ìjọ ọdún ọ̀rọ̀ tá nẹ́bẹ̀ wa padà sọ fún àwọn àgbẹ̀ tuntun ìkìlọ̀ ọjọ́ lọ́sàn án nítorí kó sì fi ẹ̀ kò ní rin sẹ́nu ọmọ kékeré làwọn ẹni ti ń kọ́ kò sì kọ́ níwájú àwọn ọkùnrin àárín obìnrin náà wọ́n ti ń kọ́ ọ̀dà àbí ànẹ́bí sọ́lọ́ àtàlà àwọn ni wọ́n jọkọ̀ fún àyíṣà ni wọ́n ti rí wọn gan. wọ́n á nílẹ̀ ọ̀bá sí torí bẹ́ẹ̀ kí wọ́n lẹ̀ ọ́ àyíbájọ́lá ẹ̀yẹ ń sọ ọlọ́run ọ̀la ẹ̀dàgbọ̀n ẹja sọ́ra fúnni gbàdá sí wọ̀ nípa àkókò lé gbogbo májẹ̀kù yìí àlè kẹ̀kẹ́ dábàá máa parọ́ náà àjẹlú. nítorí pàdérẹ́ sí abẹ́fẹ́ ojú wa gbígbé náà kan rí fàmẹ́lì ni sọ̀lọ́lọ́ àgbàlá irú orin wo ló kọ ló jẹ́ ká yẹ̀nà náà báyìí. ìbùdó àwọn orin sí orin kódà iṣẹ́ tí ó ń ṣe lára ó ju wàhálà tó ti máa dá tara yẹn lọ tó ń bá bẹ̀rẹ̀ lẹ́sẹ̀ títẹ̀ yóò dà ó bá pàtàkì olùtẹ́ni ọ̀rọ̀ ti kọ̀kọ́ mọ́ ọ̀sẹ̀ ara ó ní yóò ṣẹlẹ̀ sẹ́ni tí ó bá mú sí ẹ̀mí wọn á múrí rà bílẹ̀ aswad pẹ̀lú ohun orí ẹni tí ó bá múrí pẹ̀lú ohun orí tó bá fi múrí rà bẹ́ẹ̀ hàtìlá fi ìhèmù tó bá fi pẹ́kọ̀ọ́ wàláhì ó ń tẹ̀lé àlejò àti túwé túbọ̀ fún ẹgbẹ́ orin yẹn ẹ̀kọ́ ló ní kọ́ sí wá ṣe. kò túmọ̀ bẹ́ẹ̀ wọ́n mọ́ ọ́nù ilẹ̀ ìpàwà. tó ní ẹ bá sọ fún ọ ohun orin yẹn tó bá ti ìbàjẹ́ yẹn ni o láti ìbàjẹ́ yẹn. wọ́n lọ ẹ ọ̀gbọ́n kan ló bẹ láwùjọ fún ẹgbẹ́ orin tẹ̀ ìbàjẹ́ tó rí pàwọ́ látẹ̀lé pé ìwòwò ni ẹ máa rí lẹ́yìn tí ọba dẹ́dá ò ti yọ̀ǹda fọ́kùnrin àtòbìnrin láti fi wò ó lẹ̀ ọkùnrin àtọkùnrin ọgbọ́dọ̀ owó ara wọn obìnrin àtọkùnrin ọgbọ́dọ̀ owó ara àbọ́mọ àti àwọn nìkan sùhánàlá ìgbà tó wọn agbórí tí ẹ jáde ìwọ tó ń sọ fáwọn èèyàn tí wọn mọ ọ mọ òun ni fọkùnrin fi òwò lẹ òun ni kí obìnrin má po ibi tó ṣe kókó tó ṣe pàtàkì lára ẹ̀ fún ìgbà rẹ̀ ìgbà onígbà olóbi jẹ́ ọ̀nà ìgbà rẹ̀ tí olóbi rẹ̀ ọlọ́ọ̀ni àwọn òbí lọ. ilé yọ jáde owó kejì tí ó jáde ẹ̀rí pé tẹ́lifóṣe gan ọlọ́ọ̀tì mi gẹ́gẹ́ má ẹni ogun sí mi ọbẹ̀ má bọ̀ra alẹ̀ bákan náà yóò ti jẹ́ káwọn ènìyàn fi ti di àrùn sí ọlọ́ọ̀ni wọ́n lè kọ́ lẹ́lẹ́ láti gbàgbà kékeré láti mọ̀ tí wọ́n lè ti lè gbé igbá orí lẹ̀ wọ́n torí sẹ́fà yìí á sì máa pẹ̀lú ti gbé tí ọba fi ti fọ́ òru wọn lẹ́ra wọn nígò àtàgà. àbòsí máa wáyé ẹ̀fọ́ àwọn ọmọ mi kan bá kójọ kan wá sí parí ọdún báyìí ẹnì kan bá ti kọ́ ní sọ́dún fún ẹ̀dẹ́ báyìí wọ́n bẹ̀rẹ̀ sí ní lẹ́kọ̀ọ́ ni wọ́n máa tóra wọn lọ́dẹ káàkiri olùtẹ́jà rọ́bìmọ̀ ọ̀wọ́ ta'ala oníṣàbọ̀ lọ́nà wọn wáyé ìgbàniyàn wáyé àgbèrè wáyé mẹ́tẹ̀ẹ̀ta yìí fẹ́ lára àwọn ẹni tí wọ́n bá ń gbọ́ ìlú àwọn tí wọ́n ń gbọ́ orin tó nílù yẹn ń lò ọmọ tí wọn ìbùdókọ yìí wà nínú ọlọ wọn ni ọ̀tá àti fífẹ́ ní òun ní pé gbogbo omi yóò lórí bá ti rẹ̀ lára ẹjọ́ kan irúgbó ti pọ̀ wálé wù láwùjọ wa yìí táwọn olórí wa fẹ́ ju àwọn àfọ òjùmọ̀ lọ láwùjọ wa lórí báwọn yẹn fi sí pẹ̀lú ẹ̀ tí bá ti wáyé bẹ́ẹ̀ a máa rí sí àdánwò náà àwọn àdánwò rẹ̀ àkọ́kọ́ ìlà sọ́sọ́sọ́ wà ní ìdí kalẹ̀ àdó ìpọ̀ ọ̀sán káwọn ẹni tí bá ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ dákun sí ọ̀rọ̀ arí lẹ̀ nàìjíríà báyìí wọ́n gbúdò bìlíkàtì ìkẹta àdánwò kẹta òun náà ni mò ń àwọn aláṣẹ ẹ̀kú tá a bá lọ bẹ́ẹ̀ nìkan kú ẹ̀kú ó ti fún fìdí ọ̀bà fún bọ́ọ̀rẹ̀ báyìí a ti borí jù lọ. torí bẹ́ẹ̀ nítorí rẹ̀ bá pé yóò ronú títí sí gbogbo àgbáyé yóò ti wòye wọ́n lọ ونسأل الله تبارك وتعالى ونقول اللهم إنا نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والسلامة من كل إثم والغنيمة من كل الدور والفوز بالجنة والنجاة من النار قوموا إلى صلاتكم رحمكم الله